bí ìpalẹ̀mọ́ ayẹyẹ òkú Murphy Àfọlábí yóò ṣe bẹ̀rẹ̀ lọ́la ọ̀kan lára àwọn ọmọ olóògbé yìí tí kò tí ì ju ẹni ọdún mẹ́rìnlá pé lọ ti sohun tí ọkùnrin òṣèré tíátà yìí bá sọ kẹ́yìn kó tó di pé ọlọ́jọ́ dé ẹkún lọmọ yìí ń sun o bẹ́ẹ̀ ló sọ pé ikú farahàn bàbá òun dáadáa kí ọlọ́jọ́ tó mú un lọ bó tilẹ̀ jẹ́ pé òun kò rí i sójú síbẹ̀ lórí fóònù tí gbajúmọ̀ òṣèré tíátà yìí ti pe òun tó bá òun sọ̀rọ̀ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá òun dágbére o ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà kò yé òun dáadáa òun tún sọ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni pé wà á mísì mi o èyí tó túmọ̀ sí wípé ìwọ yóò ṣe àfẹ́rí mi. Mọ́yọ̀sọ́rẹ́ ọmọ tí kò tí ì ju ẹni ọdún mẹ́rìnlá pé lọ yìí sọ pé you will miss me tí bàbá òun sọ yìí ó rò pé Murphy Àfọlábí fẹ́ lọ sí oko eré nílùú kan tí ó jìnnà sílé ni o láì mọ̀ pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti ń polówó tantan níṣe ni bàbá òun dágbére nítorí pé kò ju ọjọ́ kẹrin tó sọ̀rọ̀ yìí fóun ó ṣèlérí pé òun yóò fi owó iléèwé òun ránṣẹ́ láìwo burúkú gba ìlú tí ìbòsí ikú bàbá dáadáa ìgbà ìgboro kan wípé ọmọ Àfọlábí ti lọ darapọ̀ mọ́ wọn nílẹ̀ bòmíì ṣá o lójoojúmọ́ ni àwọn ọmọ gbajúmọ̀ òṣèré tíátà yìí ń jáde o tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ bó lè pé ọkùnrin ní tíátà yìí ṣàbíyamọ dáadáa tí ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ sì bí wọn síbẹ̀ bàbá dáadáa ni wọ́n pè é bẹ́ẹ̀ làwọn ìyá àwọn ọmọ yìí náà kò ṣàìfẹnure ròyìn ọkùnrin onítíátà yìí dáadáa ju gbogbo ẹ̀ lọ ọláòdé òní gan ni ètò ìsìnkú ẹ̀ máa bẹ̀rẹ̀ o nínú ọgbà tẹlifíṣàn èkó gan ni wọn yóò ti ṣe candle night ni wọn yóò fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Kamilu Kompo ṣe wí àti Ìdòyìn Kúkọ̀yí láti aago mẹ́ta ọ̀sán títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ níbi tí wọ́n ti retí àwọn èèyàn kí wọ́n bá wọn ṣẹ̀yẹ ìkẹyìn fún ọmọ Àfọlábí tó ti lọ sí ilẹ̀ ibòmíì ibi rere nígbà tó bá di ọjọ́ ajé Monday ní gbọ̀ngàn ńlá burúfin kan náà làwọn àáfàá yóò ti jókòó wọn yóò ṣe fìdáwò ọjọ́ mẹ́jọ fún àti olórí òun ẹlẹ́mù ni wọ́n pè ó níbi tí wọn yóò ti fi ọ̀pọ̀lọpọ̀ kúlú láwò òun Kèlémọ́tù Ṣàdá ran ọkùnrin lọ́wọ́ kó lè pàdé ọba tó dáa dáadáa lákòótán bá a bá ń rebi àmọ́ dánilógún ọdún bá a bá ń ràjò àmọ́ déèyàn lọ́gbọ̀n oṣù wọ́n fi ọmọ àfọlábí ti lọ sùn a ò lè rí mọ́ láyé o ọ̀rọ̀ bàbá Mọ́yọ̀ṣọ́rẹ́ ti wá di bí ẹni ẹni bá ń jọni tí èèyàn bá ń jọ̀nìyàn.